ó gbọ́dọ̀ mọ́ bí ààrẹ ẹgbọ́ ṣé àìsàn bá ti padà kọjú níta bí tiẹ̀ ìdààmú ti máa máa fi àfẹ́sì sí rẹ̀ pé ọ̀dà ah, gbogbo ìta káà ń bí gíní fóònù yìí náà tó fa àti ìka kọ̀ọ̀rán lónìí ẹ̀yìn jọ́ tó bá fi lè rí i pé nísìn ìwọ náà kọjá àlàjù níbi kíní kankan tó àfẹ́ àti oṣù ó padà sí ah, pé mi ò ka lónìí ni ara nídáwàlá rẹ̀ lórí wọn o àwọn èèyàn wọ́n mójútó àwọn ẹlòmí ìjùmọ́ tí ó mójútó ara wọn lọ ṣókèlú ẹ́ bí òyóbe náà and òyóbe àǹfọ̀sẹ̀ so ìyẹn gbọ́dọ̀ ká náà bí ẹ máa wá ká ẹ̀fẹ́ ni tó bá tún wá jẹ́ tọ́lù ó gbọ́dọ̀ wá iṣẹ́ rí mẹ́sẹ́jì tọ́lọ́wọ́n bó fún ọ lóòjọ́ òun ni níbi tó bá kàdùkọ́ láàrín lóòjọ́ ó gbọ́dọ̀ ní mẹ́sẹ́jì níbẹ̀ ah káì ààyè ìjọba bá ní sọ fún ànábì ní ó mọ̀ pé ìwọ mẹ́sẹ̀jì ti jọ̀hún ó kéré jù náà ẹni tọ́lọ́ máa tún wá kẹ́ pẹ̀lú kìyàmù lẹ́yìn ó máa wá lo kùránì rẹ̀ fún kìyàmù lẹ́yìn tó o bá há kùránì gan dáadáa ìmí particular èmi sọ̀pọ́ọ̀tì kéèyàn gbé mọ́sáàfù lọ́wọ́ nítorí pé o fẹ́ gbọ́ mẹ́sẹ̀jì látọ̀dọ̀ lọ pé israel tó mọ̀ sí rìpítì kúrò aláwọ̀ ahad tó ti yóò sì máa ka àwọn sówárò tó yù sí mọ́ sódà ó fi lè ṣe tàdábùrù rẹ̀ náà lórí kìyàmùlélẹ̀ then ìkẹ́ ẹ̀ta òun wá ní wípé èèyàn gbọ́dọ̀ máa kà nípa àwọn sálàfù ó kà ń pa nábì ó kà ń pa sàhábà ó kà ń pa tàbí hmm? bàtà tó bá ti ń ka ṣe tó bá ti ń ka ó padà máa rí nínú wọn ẹni tí wọ́n fẹ́ jọ ẹni yìí bá dákọ̀ gẹ́sì tí wọ́n rẹ̀ wọ́n wọ́n ní iṣẹ́ tí bá wá ń ṣe ìyẹn lọ́wọ́ pé ọ̀dọ̀ pé mi náà máa ń ṣe èyí tó máa fi kíkù fọlọ́run àwọn èèyàn ò kà wọ́n sálàfù wa wọ́n fẹ́ tẹ̀lé wọn kò sí èèyàn ó ṣe kà ń pa àwọn sálàfù tára yàn níbalẹ̀ ọmọdé nǹkan yìí dẹ́sẹ̀ tó bá fẹ́ mọ̀ pa àmọ́ lòkò lóòbù tó ń jó ń sunna àwọn tíra tó mú kó wá tíra Ibn Qayyim rahimahullah Ibn Qayyim lẹ́yìn tó ń yà rahimahullah olùkọ́yí olùfẹ́mi ààrẹ inú jẹ́òzì ẹ mọ̀ mú tíra àwọn ẹlẹ́yọ kọ̀ọ̀kan bí èèyàn bá ṣe lágbára tí èèyàn bá ṣe lágbára bí èèyàn bá kéèyàn béèrè there is no way téèyàn sì kà àwọn tíra àwọn téèyàn rí méjì sí yes kéèyàn náà kéèyàn kà yẹn náà sí English ẹ̀yin ò rí pé yàtọ̀ wà òun lẹ́ẹ̀fì observe dáadáa kí ẹ mo fi ń bọ àwọn èèyàn kù ẹ̀yin ò rí brothers pa àwọn òkè ogun pọ̀ bọ̀ táwọn ń kàró àwọn wéyìí ẹ máa wo they do better mi ò fi gba àwọn yẹn kò dé do better brothers are no longer reading especially àwọn tán kalárúbáwá àwọn tán lè kalárúbáwá tó pàmò ìdánwò opportunity fún ọkàn kan ẹ máa tẹ́sí yóò wà lórí social media yóò kàn máa post tẹ́lómi náà kọ ìgbìnì kan ṣe look look eléyìí lóòótọ́ wà ní tọ́lá ṣùgbọ́n ìwọ fún ara rẹ̀ ń kọ́ èyàn gbọ́dọ̀ ká inú kọ́ yìí mú láwọn tíra tó dáa tó dáa fún àmọ́ lòkòlò ìgbà tí mo wọ́n kọ́ tíra inú kọ́ yìí fún láti sọ fún ah ọlọ́run ló yọ àwọn súnà lọ́dọ̀ mi kọ́ yìí wọ́n sọ wọn náà ṣe súfèrí ìṣòsù kò sí tí ò ṣe rí kó tó bọ́lọ̀ ìlú tẹ́mi àbá fi gbá mú mo ní ọlọ́run ló ní kọ́kùnrin yìí kúrò ní súfì tó bá ti jó ń bí dà ní àwọn súnà wọ́n fèsì aláya wàhálà kéwì yìí ti pọ̀jù ah mo lè gẹ́tẹ̀ rí rẹ o yóò mì wọ́n mọ̀tà alhamdulillah ẹ̀mí kọ́ yìí mo ní àdáwò wàdáwà ni lẹ́kẹ́ sọ ni àrísálàtù tàbùkíyà ni lẹ́kẹ́ sọ ni Raudatul Muhibbin ni lẹ́fẹ́ sọ ni nam alfawaid ni lẹ́fẹ́ sọ ni Manba'ul Fawaid ni òun lẹ́fẹ́ sọ ni Madarijus Salikin òun lẹ́fẹ́ sọ ni Talbis Iblis Ibn Jawzi ni kèzé Ibn Qayyim àmọ́ Talbis Iblis very good book tó sọ Talbis Iblis Ibn Jawzi Abul Faraj kò sẹ́nì kankan tó gbọdọ̀ jẹ́ tọ́lú ẹ̀ ń tó gbọdọ̀ ká ẹni bọ̀dù wájú ọlọ́run gbọ̀rọ̀ ká ṣẹ́jọ́ bá kà á tá òwò lóhùn mẹ́rin nìfẹ́ tó ó padà mọ ibi tó wà ẹ́ ìwọ́ ibi ìjà ọtí fún kálukú lọ́wọ́ tiẹ̀ ibi tí ṣe ìtọ́nù ti gbá àwọn àfáàmú kò tọ́ tí wọ́n ti gbàgbá lóòótọ́ ni lóòótọ́ ni ìrọ̀jọ́ ah, ní bá wí lélẹ̀ ibi tí ṣe ìtọ́nù gbá àwọn oníhàdíìsì mú ibi tí ṣe ìtọ́nù gbá àwọn onífíkì mú ibi tí ṣe ìtọ́nù gbá àwọn aláṣẹ mú ibi tí ṣe ìtọ́nù gbá tálíkà mú ibi tó ti ẹ̀gbọ́n tí wọ́n pín táwọn àfáàfẹ́ kan máa ṣe gbogbo èèyàn lámọ́ fún tiẹ̀ ṣùgbọ́n àwa àwọn èyí tí wa irú àwọn iléèwé ẹ̀sùn pé àfáà lè mọ̀ pé ibi tó ti gbọ́ ọmú ni kò sẹ́ni nǹkan tí ó kà ẹgbẹ́ rò ní máa bọ̀ sọ pé lóòótọ́ bá láyìn àdàdà hmm? fọ́nà wọ́n pèsè nǹkan nínú pa ẹ̀dá pẹ̀jẹ́gẹ́ lómi ṣe mo yọ̀ǹda hmm, so àwọn tíra yẹn wà bẹ́ẹ̀ kan wúlò gan-an then idatu sabirin àti ìdatu uh, sabirin inú kọ́ yìí náà ló hmm. ṣe. Hmm. Eh, tó báyìí pé mú ṣíríkù bá ní ẹgbọ́ tó báyìí pé mú ṣíríkù ní èyí ó sọ ọ́ ti èèyàn ìgbà mọ́ṣílẹ́kù ní ah, yóò wọ́n náà ọ̀sán bọ̀sẹ́ gbogbo ló gbọ́dọ̀ ló gbọ́dọ̀ ló gbọ́dọ̀ táwọn èèyàn ń ṣeun ẹ̀ nídìí wọ́n ló gbọ́dọ̀ tẹ́gbọ́ ṣe rí ibi tẹ́yàn ti máa ń ṣe ló gbọ́dọ̀ òun ni ibi tí nísìn báyìí mọ́ṣílẹ́kù ní generally Quran ti sọ kẹ́yìn kan pé kẹ́yìn pé ah, ẹ lé sọ o òun wọ́n sọ ẹ lé sọ àtọ́lọ́n sọ̀rọ̀ mọ́ṣílẹ́kù ó sọ general but ọlọ́run wá dápa àwọn kan in particular ó dápa Abu Lahab àbí ó dápa fẹ̀rẹ̀ àwọn sọ àwọn olóòlẹ́ máa sọ pé sure pé bó ti dákọ̀ wọn ṣùgbọ́n mi ṣùgbọ́n èèyàn náà kọ́ á sì dájọ́ lórí mushriku lórí zahir gọ́sùn dàmọ̀ náà márùn ṣùgbọ́n dáwọn dáwọn pé mo sọ̀rọ̀ ni question ni pé ṣé ìwọ ní yẹ̀kín ni ṣé bí tọ́tọ́ gbé ìṣẹ̀lẹ̀ náà bàbá yàrá ìkọ́lá àgbọ́lá àwọn mushriku náà wọ̀ ná ṣó dákọ̀ ẹni yìí ni ṣé bọ́n kàn kó sínú rẹ̀ tó náà jẹ́ mushriku ni ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ mọ́sọ̀ ṣùgbọ́n ìgbọ́n dáwọn pé mọ́sọ̀ ni máa sọ tí kì í bá ipọ́ wá sọ fún wa ń pa ìyàwó Fir'aun tán bá bí wá kí lápè àà kò sẹ́ni kankan tó máa fọ́fá àkàfíà àfihàn ìfìlọ̀ ògùn kó jẹ́ ọlọ́run wá tún ní múmi nínú ó ní wọ́n rọ́wọ́ lọ́wọ́ mọ́sàlá lílẹ̀ bí na àmọ̀nù òun tó jẹ́ mọ́dẹ́ tó dẹ̀ nìtàwọ́dẹ̀ mọ́dẹ́ ìwọ̀n ìwọ̀n tọ̀ kí ló tọ́lá tó sọ́rọ̀ múmi nínú alifẹ̀ àwọn wọ́n ni wà kọ́lá rọ́jùlọ mọ́mínú min alifir'aun ya fi mú ìmánà ọkùnrin kan tó gbọ́ lọ́wọ́ àgbàgbọ́ yàmùkọ́lá tó jẹ́ ara alifir'aun ni àmọ́ ń gbé mọ́ni rẹ̀ pamọ́ òun gbé ọ̀dọ́ wọn sì fi hàn so èyàn lè yóò sọ pé mùṣírìkù ni pé ó lè tọrọ àforíjì fún ọlọ́run sọ pé mùṣírìkù náà ni owó àwọn gbogbo ọ̀rọ̀ kò ti wà nù láti gbóòrò ṣe mọ̀ ara àwọn ọ̀sọ̀ yóò ẹ̀hẹ́n so mọ́ṣírí mọ́ṣírí kó ìrìnà wá ẹnìkan ọ̀sẹ̀ ìgbésàrí ìwòlé tọrọ àforíjì fún wa ṣùgbọ́n gba àwọn olóòtú àyẹ̀sẹ̀ ń bá lọ táyẹ̀ ń sọ yìí nísìn then especially láwọn èèyàn táwa fi ìṣìhádù fún pé wọ́n mọ́ṣírí yes àwọn kan mẹ́ táwa fi ìṣìhádù fún pé wọ́n mọ́ṣírí ìyẹn tẹ́wàá fi ìṣìhádù pé wọ́n mọ́ṣírí pé yẹn tó nírú yẹ kí tó tún máa halẹ̀ wí lẹ́yìn ìdájọ́ nìkan náà ló ní èdè yóò sì wà bẹ́ẹ̀ aláwọ̀ alá Mm.